continue facing the problem. As one of our brother mentioned, that when he wants to get the married second one or third one, then the all list of the problem will come from first wife. She will be counting all what she gave you. Why, man? If you were the real wife, there was no question of the borrowing me anything. You were the part of my body. And if one part of the body is giving to the other part, it does not ask the anything again that you will give me back. So that uh, sincerity and closeness and love should be there. I will request to the fathers here sitting down and tomorrow's fathers and mothers that uh, please try according the commandment of the Quran to train our children well. When he or she is well educated Islamically, I can assure you, even she is going to marry the second or he is going to marry the third wife, they will be able to understand their problems and they will be able to solve their problems and whatever step they will take, their step will be very wisely taken, not emotionally. Always problem comes when emotionally steps are taken. But if wisely they are taken and they understand things, you will never save the problem. So because you cannot deny from the commandment of the Quran and the Sharia. There is logic and blessing in those commandments to marry the second or third or even one. If we follow the all instructions of the Quran, then everything written in the Quran and the commandment or Sunnah of the Holy Prophet sallam, should be practiced if it's possible. Jazakumullah We only pray that uh, may Allah assist us to understand ourselves. This is the main question. I can assure you again that if wife and husband does not understand even one wife, you still face these all problems which you are going to face with the two or three. But if they have the good understanding at least the Holy Prophet ﷺ, some of our spiritual leaders, Hazrat Khalifatul Masih Sani married more than four even, once four at a time. And Alhamdulillah, they were the exemplary people and the couple. So may Allah bless all of us to understand. The program is very interesting. We are supposed to be here and listen. But it was last night I received a message on my phone that we had this kind of program when I have also go somewhere. So I will ask the excuse from the chairman, sir, to please allow me. But I want to request the Dr. Temain Saab that uh, if that message comes and again, please send me also that message. <laughs> Jazakumullah. Jazakumullah khairan hasana jaza. A dúpẹ́ mission in charge wa. Wọ́n bá ìṣẹ́jú tí wọ́n lò fi bá a sọ̀rọ̀. Atato ìyọ́dún. Wọ́n jẹ́ ká mọ̀ pé ìjókòó yìí kì í ṣe ọ̀dọ̀ wa mí nìkan ló ti ṣe pàtàkì. Káàkiri àgbáyé ló ti ṣe pàtàkì láti máa nírú ìjókòó báyìí láti bá a máa fi dá ara wa lẹ́kọ̀ọ́ wọ́n nítorí ẹ̀ ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwàásù àti Khalifatul Masih òun ló wáyé lórí irú àwọn ìbí ìgbésí ayé lọ́kọláyà bí ó ti yẹ kí ó wà ní àlàáfíà tí wọ́n sì pàṣẹ fún gbogbo àwọn elétò pé irúfẹ́ ọ̀rọ̀ táwọn ń bá gbogbo ìjọ ni ká máa fi ṣe ìwàásù dáadáa ní gbogbo ìgbà wọ́n wá ní yóò rọrùn láti báyàwó kan méjì mẹ́ta dórí mẹ́rin yóò rọrùn láti bá wọn gbé tí ọkọ bá gbìyànjú láti ṣẹ̀tọ́ tó bá dúró lórí ẹ̀tọ́ ní gbogbo àsìkò nínú ìgbésí ayé ẹ̀ gbogbo ìkanjú wàhálà lásìgbò ó máa dínkù bí ò bá tiẹ̀ kúrò ń bẹ̀ pátá ibi tó lè ṣẹ́kù sí ni pé kò tí ì tẹ́mi lọ́rùn tó àmọ́ bí èèyàn bá ti ṣẹ̀tọ́ àlàáfíà ó wà ìfọ̀kànbalẹ̀ ó wà dáadáa bẹ́ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ayélujára tí wọ́n mú wá pé olùgbàgbọ́ òdodo kó máa páyọ̀ ọlọ́run ọba kó sì máa bójú wo kí ni nǹkan tó ń tì síwájú dọ̀la ntí kálukú fẹ́ lọ bá kí ni èrò ẹ̀ kí ni tó gbà lérò láti jẹ níbi tí ń lọ nílé ọkọ àti ìyàwó tó fẹ́ mú wọlé kí ló fẹ́ jẹ lérè ń ló máa ronú kàn ní gbogbo ìgbà bóbìnrin bá sì ti mọ̀ pé ilé ọkọ tó ọkọ yẹn kó tó lọ fẹ́ wọn kò yẹ kí wọ́n jẹ́ ìṣòro rẹ̀ ọkọ tó fẹ́ lọ fẹ́ wọn dí kò yẹ kó níṣòro kankan ọkùnrin náà ti mọrú ẹbí tó ti fẹ́ lọ fẹ́yàwó ó sì ti mọrú obìnrin tó fẹ́ fẹ́ wọn di ojú ẹ̀ kí ṣe pé wọ́n fi ìyàwó sínú envelope wọ́n fi ránṣẹ́ sí i ó ti mọrú obìnrin tó fẹ́ kò yẹ kó ní ìṣòro ti mọ̀ pé obìnrin báyìí ni láàrin ìwọ̀nba ìgbà tí wọ́n jọ fi bára wọn gbé àpẹẹrẹ wọn pé àwọn gbọ́ látọ̀dọ̀ ẹnìkan àbáwọn kan pé bóyá gbà tó fẹ́ kejì wọ́n sọ pé àjẹ́ níyàwó òun tó wà ń lé àwọn sọ pé báwọn ìyàwó ó bímọ kìíní fún ẹ ó bímọ kejì fún ẹ ọ̀rọ̀ àjẹṣe wá wọnú ẹ̀ ibi wà ló fẹ́ kò yí ṣàjẹ́ ńgbà tó fẹ́ fẹ́ gbà tó fẹ́ wọlé kì í ṣàjẹ́ gbà tó fẹ́ fẹ́ yàwó kejì lọ́wọ́ adigun dá ó jẹ́ àjẹ́ nígbà náà ìwà jẹ́ wọ fúnra ẹ lóníṣòro so wọ́n ní kó lọ yẹra ẹ wò obìnrin ṣe wáá di obìnrin tó burú sìn tó bá jẹ́ pé wọn náà ó bá wà lórí ẹ̀tọ́ bákan náà ni wọ́n sọ pé ọ̀rọ̀ pé obìnrin yá ọkùnrin lówó ń kọ́ lẹ̀ kó lè gbà á padà kó yẹ kó wọnú ẹ̀ ọ̀rọ̀ pé ẹ ìyàwó mi èmi ẹyọ ọkọ ìyàwó mi lẹ́nì kejì pé kò yẹ kó wáyé rárá láàrin ọkọ àtìyàwó níwọ̀n ìgbà tán ti jọ fẹ́ra wọn wọ́n ti jọ di ẹ̀dá ẹyọ kan ìkan jẹ́ orí ìkan lè jápá kíkan jẹ́ apá òsì kíkan jẹ́sẹ̀ ó ti jẹyọ ó ti jọ di ẹyọ kan nìyẹn bí àníyàn bá ti dáa ọ̀rọ̀ pé ẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹnìkan mú wá pé ńgbà tí àwọn fẹ́ fẹ́yàwó kejì ìyàwó kẹta tán ó bẹ̀rẹ̀ sí ní ṣe lísì ẹ ó jẹ mí lówó bá ó jẹ mí lówó bá ó jẹ mí lówó bá pé kò yẹ kó wáyé rárá pé kò yẹ kó wáyé pé tí apá apá ọ̀tún tí ó bá fún apá òsì ní nǹkan ó jọ ṣera wọn láǹfààní ni bórí bá gba nǹkan wọlé gbogbo ara yòókù ló máa ló máa láǹfààní sí gbogbo tí orí gbà wọlé yẹn so àtọkọ àtìyàwó ẹ̀dá kan ni wọ́n gbà tán ti jọ wà ní abẹ́ òrùlé kan náà so wọ́n ti jọ di nǹkan kan náà nìyẹn báníyàn bá ti dáa kí a kí a fọwọ́ ẹwọ́wọ́ òun náà ni ìdàgbàsókè ló máa fi bá wa ní àwùjọ wa wọ́n wá fi òtélé pé káwá gbìyànjú àti kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ká kọ́ wọn lẹ́kọ̀ọ́ àtọkùnrin àtobìnrin wọn ká kẹ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa tá a bá kọ́ wọn lẹ́kọ̀ọ́ dáadáa ọkùnrin inú wọn nígbò bá fẹ́ fẹ́yàwó kan méjì mẹ́ta mẹ́rin ló fẹ́ fẹ́ yóò lè mọ ọ̀nà tí ó gbà fi ṣẹ̀tọ́ láàrin àwọn obìnrin yẹn tó bá sì jẹ́ obìnrin náà ni ibikíbi tí bá ń lọ ìyàwó ẹyọ kan ló fẹ́ lọ ṣe ni ìyàwó àkọ́kọ́ ló fẹ́ lọ ṣe ni ìyàwó kejì ni tí dórí pé ìyàwó kẹrin ló fẹ́ lọ ṣe yóò mọ̀ rú ìwà tó yẹ kó hù lọ́hùn nípa pẹ̀lú ẹ̀kọ́ Islam tó ti ní. so ní ṣókí àwọn nǹkan tí wọ́n bá wa sọ òun nìyẹn kí ọlọ́run bá kí ó túbọ̀ jẹ́ kí ó yé wa ju bí wọ́n ṣe sọ ọ lọ jazakumullahu khairan hasan jaza aláàjì ṣìtù ni wọ́n sọ̀rọ̀ pẹ̀kúnlẹ̀ kan àbí hmm, jazakumula dókítà Tìmẹ́yìn báwo lẹ ṣe ń ṣe ìrànlọ́wọ́ fáwọn aya yín lábẹ́lé sí tó ìrànlọ́wọ́ nípa pé ṣe àmì pé obìnrin kúndùn pé ẹ kò tí ẹ bá mi dá sí eléyìí ẹ mò ń gbọ́mọ lọ́wọ́ ẹ mo ti ẹ̀gbóúnjẹ kaná sórí iná wọn ti ẹ lọ bá mi yẹ̀wò kíní kan kankan àwọn obìnrin máa ń béèrè fún léè tó ń pè ní domestic assistance látọ̀dọ̀ ọkọ ìhàwó lẹ́yìn kọ sí báwo lẹ sì fi ń ṣe. salamu alaykum rahmatulahi wa barakatuh. aleykum salam. kò sí tó burú tọkùnrin bá fẹ́ tọkùnrin bá ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ súnà ni ó dìpẹ́ǹd lérú iṣẹ́ tọkùnrin yẹn ń ṣe <laughs> of course tí n bá délé torí pé mo àwọn ọmọ mi ọmọ ọlọ́mọ mo like ọmọ kékeré generally so ṣùgbọ́n kí ni wọ́n ò ń ṣe bẹ̀rẹ̀ sáré tẹ̀bà yẹn kò lè work kò lè work kò bá nature tèmi mu ni o because i'm always doing something tí n bá wà nílé ara complaint ọmọ níjù ni pé o love wé ẹ jù mí lọ torí pé nǹkan tí mo àwọn tí mo nǹkan tó wà ní library mi ò tí mi ì tí ì rí kà tán so tí n bá fi ní free moment tí kì í bá ṣe pé mò ń sùn I will be reading so ibi tí mo ti wá fẹ́ ráyè máa bẹ́ẹ̀ nìkan tẹ̀bà ọ̀ bẹ́ẹ̀ nìkan mi ti tọ́ àbí tọ́ yẹn ẹni tó bá nígbà láàyè wàláì onílàdá <laughs> ṣùgbọ́n Saheed ti mẹ́yìn no way mi ò ń ṣe é not because mo lòdì sí but because mi kì í ráyè ẹ̀ mo tẹ ilé gbé ọmọ dání mo ilé gbé ọmọ dání tó bá yẹ pé o ní láti attend sí nǹkan kan mo máa ń gbé because already bó o tiẹ̀ ṣiṣẹ́ mo máa gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ máa bá wọn ṣeré kódà mo ti pọ́n ọmọ mi dorí so kò ìyẹn ń ṣe big deal bẹ̀tí pé ah, sáré tọ́ ẹ̀fọ́ bá mi ṣa ẹ̀wà sorry o. Ah, kẹ́kẹ́ tó gbé ẹ̀rọ wọn ilẹ̀. generally ìhà tí ẹ̀yin kọ sí gẹ́gẹ́ bí ẹnìkan lẹ sọ fún wa yẹn gẹ́gẹ́ bí àfà ṣé ẹ̀tọ́ ni fóbìnrin láti béèrè fúrú nǹkan bẹ́ẹ̀ tọkùnrin bá dẹ̀ ṣe ṣé ara ojúṣe ni àbí ara sádákà. ojúṣe ọkùnrin kó tọ́jú ìyàwó ẹ̀ kó gbọ́ bùkátà lè lórí ṣẹ́rí à ń fabọ́ à ń bẹ̀ gbálẹ̀ iṣẹ́ obìnrin ni o anabi sàásà tẹ́ bá rántí pé Fatima radiyallahu anha ó lọ bá anabi sàásà ń pé iṣẹ́ òun pọ̀ pé kánábì fóun nìkan nú àwọn ẹrú tí wọ́n kó lójú ogun kó bá a ṣe ọmọ ọ̀dọ̀ fóun anabi sàásà sọ fún un wípé ibi tálùjọ́ náà ẹ̀ wà nìyẹn in any case kò sí ní tó burú anamisa asalam fúnra rẹ̀ tó sọ bẹ́ẹ̀ ó máa ń ràn wọn ìyàwó ẹ̀ lọ́wọ́ níbi iṣẹ́ ilé ètò ìdààmú sọ kéèkì ṣe pé mo lòdì sí o tọ́wọ́ mi bá dilẹ̀ nfa mi mo ye papers tó wà níwájú mi sì ti fẹ́ kọ tí ma tó jẹ́ pé ẹ̀fọ́ ló wá kù fún mi tí mo fẹ́ tọ́ àbẹ̀wédú àbí máyàn ṣá ẹ̀ wà ẹni tó ń ráyè ẹ̀ àbí tí kì iṣẹ́ ò la bẹ́ẹ̀ yẹn lọ ohun tó dáa jù ó sì máa gba ládàá ṣùgbọ́n sádàkà ni special special ó fi ó dùnyàwó ẹ̀ nú ni a sì gba ládàá yẹn lọ́dọ̀ ọ̀nà ọjọ́ tèmi náà bá nígbà láàyè irú ẹ̀ like mo ti ṣe rí nígbà táwọn mi ò tí ì kún púpọ̀ ayé ìgbà tá a wà nílàró mo ní kẹ̀kẹ́ kan gbà yẹn jẹ́ kí n sáré lọ bẹ́ẹ̀ ra nǹkan báyìí wá mo ti ṣe yẹn rí mi kì mi lè fọṣọ because aṣọ tèmi gangan iṣẹ́ ni torí ẹ̀mí kékeré aṣọ púpọ̀ aṣọ <laughs> mi lè fọṣọ bẹ́ẹ̀ mo ti lọ́ṣọ ìyàwó mi rí several times nígbà tọwọ́ dilẹ̀ ìgbà tọwọ́ mi àtọwọ́ dẹ̀ ti kún gan sìn mi ò ń lọ mi ń lọ tèmi gangan náà dèpòdépò pé mo fẹ́ assist èèyàn láti lọ tẹ̀ ṣùgbọ́n kì í ṣojúṣe mi as a man primarily ṣùgbọ́n èèyàn lè fi ràn ìyàwó ẹ lọ́wọ́ and lábẹ́ sharia gbogbo ọkùnrin tó bá lágbára ẹ̀ ara súnà ni pé kọkùnrin kó tó bá rí pé wàhálà pọ̀ fún ìyàwó ẹ̀ tóun sì lè ráyè àti assist ẹ̀ kó gba kó employ tó máa assist ẹ̀ ó lè gbọ́ ọmọ ọ̀dọ̀ fún un ṣùgbọ́n pé ṣóbìnrin lè béèrè fún tó bá ti ń béèrè fún yẹn ó ti ń béèrè fún ó ti ń claim gẹ́gẹ́ bí right ni kì í ṣe right. ṣùgbọ́n ó lè máa ẹmọ obì ẹmọ bẹ ṣe mú ọkùnrin ọkàn náà tó bá bẹ̀rẹ̀ sí mú sí ẹ lórí báyìí pé kò ní béèrè ẹ̀yin náà ìwọ náà wàá bẹ̀rẹ̀ sí pta fúnra rẹ ló máa béèrè pé àbí kí n bẹ get house help ṣé you understand ọkùnrin mi dẹ̀ wà so magnanimous á wò pé house help kò ní rí iṣẹ́ yẹn ṣe tán jẹ́ ká kókó mú mọ́ sínú wọlé that's in a lighter mood anyway pé jẹ́ ká kókó mú mọ́ sínú wọlé pé ìgbà yẹn lóbìnrin máa sọ fún mi pé mi ò complain pé pé mi ò complain mi sọ pé iṣẹ́ mi sọ pé iṣẹ́ yẹn pọ̀ jù fún mi ṣùgbọ́n tó bá yẹ pé house help ni ó pọ̀ jù fún but in reality ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ ló yẹ kí obìnrin ṣe ok nsìn láàárọ̀ yìí wọ́n fẹ́ wẹ̀ fáwọn ọmọ wọ́n fẹ́ àwọn ọmọ ń lọ lé kéwú èmi sì fẹ́ tètè jáde ńlé ó sì fẹ́ bá mi jáde bá ṣe ká ṣùgbọ́n tán wọ́n ti ń sá bẹ́ẹ̀ àwọn nǹkan náà ló ń dáná nǹkan náà ló fẹ́ make sure pé àwọn ọmọ yẹn wẹ̀ kí wọ́n kàn jẹun kàn lè máa lọ sílé kí ó tó bá jẹ́ pé house help poor bóyá ìyẹn á máa òun tó ń bá tẹ̀ ń sí oúnjẹ ìyẹn á máa face kí ni á rọ̀ lọ́rùn ọkùnrin tó bá lágbára ẹ̀ kó ṣe fúyàwó ẹ̀ àbí kí ó jẹ́ pé ọkùnrin tí ò níṣẹ́ kankan tó ń ṣe lọ́wọ́ ń yẹn tó free ó lè èèyàn mo ti wẹ̀ fún ọmọ mi several times mi kì í rí yẹn as pé mo ti ẹ̀ràn ìyàwó mi lọ́wọ́ it's something I enjoy doing it's something I àbí ọmọ ọmọ yàgbẹ́ nísìnyìí mi ì lè sọ ìgbà tí mo ti tábà fún even kí ìyá ẹ̀ wà nílé kó má ṣe kankan because it's just ọmọ mi ni mo kàn wípé I enjoy doing that so mi mi rí yẹn mi ìdẹ̀fà níyàn sádàkà ṣe mi ìfà níyàn pé mo ń assist ìyàwó mi ṣe ọmọ mi ni so I have to take care of him or her so basically ojú tèmi fi wò ó nìyẹn sádàkà ni kóbìnrin máa béèrè fún ní sọ̀ráhà kó máa béèrè fún ní ta mi mọ báyìí mi mọ yorùbá tí mo máa lò fún kó máa béèrè fún openly ó lè fi style ẹ mọ̀ ọ̀nà tóbìnrin bá tó bá ti ń jẹ́ wàá pìtì ẹ̀ fúnra rẹ̀ wàá pìtì ẹ̀ wàá dẹ̀ assist ẹ̀ but attitude obìnrin mi ló máa ń jẹ́ kẹ́lómi react because mo rántí when I was sad that brother kan wá fẹjọ́ ok sister yẹn ló wá fẹjọ́ sùn pé kò kí brother yẹn kì í assist tòun rárá nínú ilé kíní kan kíní kan brother o wá ní brother yẹn dẹ̀ kẹgbẹ́ ni o máa ń assist tòun tẹ́lẹ̀ kò assist tòun mọ́ mo bá pe brother seko dam land wọn sára sábà ohun tó ṣẹlẹ̀ ni òun máa kò ń béèrè òun lòun máa tóun bá dé láti fi iṣẹ́ wọn á pè à ah, iṣẹ́ ìpọ̀ fún ọmọbìnrin mi pé ìgbà míì kó tó dé gan òun á pè é pé kí ló ní plan àti sè òun á ti gbélé e ná kó tó dé láìkè mí náà máa ń ṣe tíyàwó táwọn ìyàwó ń bá lọ sí ìṣìmọ̀ àkán tó dé ibi tí n bá wà máa ṣe oúnjẹ tẹ́nìyẹn máa jẹ tó bá dé bet mo wá ó ní bet ó kàn dàárọ̀ ọjọ́ yẹn òun ti òun rí pé obìnrin yìí pé kò tètè dìde kò dẹ̀ nírun kò tètè dìde láàárọ̀ òun wá wò pé tóun bá kírun tán òun á jí pé kó bẹ̀rẹ̀ sí ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe láàárọ̀ pé òun bá ìgbà tóun dẹ̀ wá òun wá sọ fún pé à pé mo ti bẹ́ẹ̀ lọ school uniform àwọn ọmọ o ó ní àfi bóyá ìbẹ̀rẹ̀ pé ṣe ti bá mi gbómi lé náà. òun wá ní kí ló wí ó ní ṣe ti bá mi gbómi lé náà òun wá rẹ́rìn pé o ò tiẹ̀ o ò serious pé òun wá rí pé kò dìde ohun tó wá lọ bá pé a ah, ìyá alágbájá ò ní ò ní sóúnjẹ táwọn ọmọ máa jẹ lọ school ah, ah, tí mo rò pé ẹ ti da rice náà olówó aṣọ fún pé henceforth owó bẹ́ẹ̀ ṣe kankan mọ́ mo bẹ broda yẹn mo ṣùgbọ́n at the same time àwọn obìnrin mi máa ń take it for granted ó rò pé bóyá ó ti di right nítorí pé ìyẹn assist ẹ in that way responsibility ẹ ni kó provide oúnjẹ tẹ máa jẹ bóúnjẹ yẹn ṣe fẹ́ dórí tébù obìnrin yẹn ló yẹ kó ṣe tọkùnrin bá assist ẹ sadaka ni salamu alaykum. wa alaykum salaam jazakumullahu khairan sanadosa ká tó lọ sórí general question medical psychological and some other things alájẹ mm shitu láwọn àsìkò tí ọlọ́run ṣáámi sí gbìyànjú ọkùnrin lọ́dọ̀ obìnrin tí ẹ̀ ń retí èrè àwọn ìgbéyàwó yín láwọn àsìkò yẹn ara máa ń kan obìnrin ara máa ń kan wọn kò sí wákàtẹ̀ nínú àǹtúfọ̀ ajá gbogbo alamọ̀pára máa ń kan wọn dáadáa ìhàwó lẹ máa ń kọ sí àwọn tó máa ń ṣe wọ́n nígbà yẹn tó mú ṣe pé ó máa mú disturbance wá bí kẹ tètè fẹ́ jáde kẹ mọ́ tètè fẹ́ jáde mọ́ tètè fẹ́ keep appointment ẹ tètè kúrò nílé kí ló tún kí ló obìnrin tún gbédé lónìí bí ìhà yẹn ṣe máa jẹ́kọ̀ọ́ fáwa. ìhà yẹn jẹ́ ìhà tó le ṣùgbọ́n mo ti sọ kíní kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé gbogbo ohun tó le ní ọ̀dọ̀ ènìyàn ọ̀rọ̀ ọ̀rùn fọlọ́run bí mo ṣe rí nìyẹn torí ó dàbí pé gbogbo àwọn nǹkan yẹn lọ́lọ́run jẹ́ kí n lè experience ẹlòmíì ò ní ẹ lè bí ọkùnrin mi mi léèrè kó lè dáhùn torí kò béèrè ọmọ tó fi ń rí ṣùgbọ́n àwa béèrè ọmọ o a béèrè ọmọ gan-an ìhà tèmi wá kọ sí ngbà yẹn ni pé mo mọ̀ pé ó máa ń ká obìnrin lára gan-an màá ní kìtàkìrọ̀ ò mọ́là ká ṣiṣẹ́ bí eré òdà kankan a lè para wa pé àwọn nǹkan tá à ń ṣe pọ̀ yìí nǹkan ni àṣẹ ọmọ àṣẹ ọmọ ń bẹ lọ́dọ̀ ọlọ́run sùúrù gbọ́ gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ so obìnrin ọkùnrin tó ti lọ tó ti rẹ̀ ń gbà míì ọkùnrin èrò ibi tó ń kálukú sì fọkàn sí ọ̀tọ̀ọ̀tọ̀ òun fẹ́ kinní yẹn torí kò sí bùkátà mi bẹ̀t ọkùnrin fẹ́ kébi mọ́ palẹ̀ kí èrè yẹn náà tún wá lóòótọ́ ṣùgbọ́n èrò pé sí méjì tẹnìkan jẹ́ kan tẹnìkan jẹ́ méjì ìgbà tí pẹ́ṣọ̀ kébi mọ́ palẹ̀ tó bá sì mú ọkùnrin tó ti rẹ̀ ẹ́ obìnrin lè fẹ́ dà kí ìjà fẹ́ dé pàápàá ẹ tí wọn ò bá na sùúrù sí àwọn aráàtọ̀ wà parí ìjà ṣùgbọ́n pẹ̀lú ojú ọlọ́run ọba kò sí yẹn fáwa kò sẹ́ni tó bá wa parí irú ìjà bẹ́ẹ̀ ìkan ìyẹn ìkan èkejì ni pé wọ́n ní ìrètí pípẹ́ ó ń pa ìgbàgbọ́ lára. ìbéèrè yẹn gangan ni pé bí ọlọ́run bá ti mú kírètí yẹn kó sọ̀kalẹ̀ báyìí kó pẹ́ tó tọ́lọ̀ tí wàá gbàdúrà tóbìnrin finú ṣoyún lásìkò tó finú ṣoyún kó tó fẹ̀yìn gbọmọkọ yẹn ó máa ń mú ìkanra dání ìkanra ní sì ń jẹun ọ̀tọ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lásán nígbà tí ga yóò máa fa kò tí ẹni tí bẹ́ẹ̀ ni bóun gbọ́n tẹ́ sọ ẹ fi mílẹ̀ kọ sírú reactions wọn yẹn bá mú kanra yẹn wá bó ṣe kó ń jẹ gan ni ò lè gbọ́ ó ti mọ́ mi lára mi ní ìmúlẹ̀ bọ́dà mi ò ń react sí kanra yẹn whatsoever tí ó bá sì ti di pé obìnrin bá heavy gan tó wọn kó yẹ kọkùnrin gan láàánú kó má máa béèrè fún gbogbo ẹ̀tọ́ tiẹ̀ náà ńgbà náà torí ẹ̀tọ́ ọkùnrin ni kí ó béèrè pé kí ni mo kí lọ́wọ́ àlẹ́ tí mo fẹ́ jẹ tó bá sì ní ó rẹ̀ ah òun ò tiẹ̀ lè dìde kọkùnrin gbé fúyẹ́ kó náà wá kan tó lè ibi tí assistance wà nìyẹn once when tó bá ti rí pé obìnrin ó weak ó need assistance ó lè ràn lọ́wọ́ kódà that time ó lè bọ́ yẹn ṣùgbọ́n èmi ò èyí tí doctor sọ ọ̀rọ̀ oníwèé nìkan kọ́ ẹni tó bá lọ ètò engineering pàápàá wọ́n fẹ́ bí sì jó níwèé gan lọ torí pé ńgbà tí àwa bá dé yóò ti rẹ gbogbo ara débi kẹ́nìkan sọ pé máa ń tẹ́fọ̀ọ́ Eh, ohun mi gan torí màmá gbọ́ pé àná Muhammad sallallahu alayhi wa sallam ṣe nǹkan kankan ó máa ń wù mí bẹ̀tí mi ò tí lè ṣe rí pé káyọ̀ lọ́mọ tó ẹ̀fọ́ ní kitchen mi ò kà kún wọ̀ sí mo lẹ́nu tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ gan mo máa ń mo lẹ́nu tó ń ṣe lẹ́gbẹ̀ẹ́ dáadáa tọ́jà bro mi tí wọ́n fẹ́ máa bú pé ó ti ẹ̀gọ́ máa eh, wọ́n lànà bí n ṣe bẹ́ẹ̀ ó lè fọṣọ ìyàwó ẹ̀ ó lè ṣe mi ò kà kún wọ̀ sí fún un because that is the only way you can make your wife happy that is maybe that is your contribution torí tí o bá wọ́n ní o ò lówó lọ́wọ́ tó lájò so ṣe ṣe kì í ṣe pé àpò owó kan lè kún gbogbo gbà tó bá sì lájò ìyẹn náà nìyàwó máa wò mọ́ lára náà so ó jẹ́ eré àtúnṣe pé a ò lè yí dànù pátápátá torí àwọn ọkùnrin máa ń jọ gaarọ́ èmi ò lè ṣe kankan mi ò lè ṣe kankan kò sì tún ní nǹkan tí ó fi í tó kọ́nà ń sànù wa ó dùn mí pé ààrán ti fi ìwé pe àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta Dr. Tìmẹ́yìn nítorí pé bẹ́ẹ̀ bá fẹ́ mọ ìwà ọkùnrin ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ní kẹ́tù lọ bèrè màá bí wọ́n lérè pé gbogbo tí dókítà ti ń sọ látẹ̀kan ó ní purọ́ ń já àbí bóun ẹ ti pa ẹ̀tẹ́ ló mú wá àbí purọ́ níyì ẹ̀hẹ́n purọ́ níyì ẹ̀tẹ́ ni mú wá ẹ eh, mo sì mọ̀ pé bí kan bá ń support doctor àwọn méjì tó kù bóyá wọ́n ti ṣe kankan fúnra wọn kó tó máa bọ̀ wíwá yìí èèyàn tètè sọ pé á ti mọ̀ gbọ́ látòkè mẹ́ẹ̀ àmọ́ àwọn alájà ṣìtù alájà ṣìtù wọ́n wà lé abẹ́ẹ̀kọ́ ní tilẹ̀ tọ́lọ́run níwájú ọlọ́run àti èèyàn tá a gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́. kí ni ìhà tẹ́ ẹ kọ sí ń ọ nígbà tẹ́ pé aláàjì ṣítù wọ́n ti níyàwó kan lé tẹ́lẹ̀ mọ́mì kejì. asalaamu aleykum asalaamu aleykum mi gbọ́ béèrè yẹn dáadáa. ìbéèrè mi ni pé ìhà sí si proposal Alhaji Shitu nígbà tẹ tí wọ́n sọ fún yín páwọn fẹ́ fẹ́ ọ hmm. tẹ̀sí mọ̀ pé ìyá ẹnìkan ti wà lé tẹ́lẹ̀ ìhàwọ̀ lẹ kọ sí proposal wọn. ìhà tí mo kọ sí ni pé wọ́n ní mi ò láìkẹ̀ nítorí pé wọ́n ti ní ìyàwó kan tẹ́lẹ̀ ìyàwó tí wọ́n dẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ àjọ ń ṣepọ̀ náà ni àtijọ́ wà láti ilẹ̀ àjọ ṣe gbogbo ètò ìyàwó ọwọ́ ṣáàtì wọ́wọ́ tàjọ ń ṣe lájínà young lájínà sista kudratu ìyàwó broda mm shitu mo ní mi ò láìkẹ pé kí ni àwọn èèyàn máa sọ mi ò ṣe ṣùgbọ́n wọn ò dẹ̀yìn wabarakatuh assalamu alaikum warahmatullahi wabarakatuh assalamu alaikum warahmatullahi wabarakatuh mo lérò pa ń kẹ́kọ̀ọ́ ṣá ṣá ń kẹ́kọ̀ọ́ Eni ìzákùmùlà ẹni ìhàtẹ́kọ́ sí ní agbára àmọ́ wọn ò bẹ̀rù wọn ò dẹ̀yìn hmm. wọ́n ti pressure ó ti dòun lónìí nígbàtẹ́ wá délé kí làwọn ìgbésẹ̀ tẹ́yìn gbé tẹ́yìn náà mọ̀ pé kò dáa pé kò yí ah létà létà ń wá di bóyá ń di president lajina tẹ́wà ní position kẹ máa sọ̀rọ̀ fún yàn kẹ máa ṣèwásù fún wọn a máa rókì lọ́kọ̀ mo dẹ̀ ti èmi náà dẹ̀ ti jẹ́ kí n kọ́kọ́ lù ú lẹ̀ fọmọbìnrin iná èmi náà dẹ̀ ti torí pé èmi náà ti ṣerú ẹ̀rí ẹ fún mi ẹ fọ́kì kan àbí méjì nítorí pé bí obìnrin bá kọ́kọ́ délé gbàm báyìí yálà ẹyọ kan àbí kejì ló àkọ́kọ́ ló ṣe àbí kejì ni ó máa kọ́kọ́ fẹ́ spread tentacle lẹ̀ kóun náà kọ́kọ́ ní empire ẹ̀hẹ́n kó kọ́kọ́ kóun náà ní base wo lẹ gbé láti create irú base bẹ́ẹ̀ fúnra salamu alaikum warahmatullahi wabarakatuh salamu alaikum warahmatullahi wabarakatuh. alayisalaam. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba gbogbo wa la wà ń bí èmi ò gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kò dé ń ṣe agbára mi ni mi fi gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí àwọn ètò kan tí ọlọ́run ọba ti fún alhaji mm shitu fúnra ara ẹ̀ ní àǹfààní láti ṣe kí n tó wọlé kò jẹ́ kí n lè gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí mo dẹ̀ bá náà kò dẹ̀ gbégbèsè pé o lè jókòó àǹfààní yẹn ni wípé kí n tó ṣe ìyàwó rárára lẹ́yìn tí a ti gbà pé a máa fẹ́ ara wa Alhaji Shitu ṣe ètò fún àwa méjèèjì Pangrove lájọ ń gbé orí títì kan náà nọ́mbà arọ́láhùn lájọ ń gbé orí títì kan náà èmi ń gbé forty four àwọn ń gbé thirty one of same street wọ́n wá ṣe ètò fún wa àwọn ọjọ́ kan tá a pè ní tablig nísìn wọ́n ṣẹ̀ṣẹ̀ dé wọ́n máa ń ṣe wáàsí ní olùtí after festac every friday ten to twelve wọ́n ṣe ètò fún àwa méjèèjì a máa ń lọ àwọn kì í sábà sọ nǹkan míì ju ọ̀rọ̀ tí èèyàn ṣe máa rí ayé ṣe particularly powder and polygamy tí àwọn òjíṣẹ́ ńlá Muhammad sàṣàm ṣe ṣe òun ni a máa ń lọ wọ́n máa wá láti ilé tiwọn á pọn ọmọ á wá bá èmi lé pé ó ti yá á dẹ̀ lọ so àwa méjèèjì a ti jẹ tutorial yẹn gidi gan kò jẹ́ kí àǹfààní ẹlẹ́ran ara láti dà nǹkan kan rú kó wà fún àwa méjèèjì salamu alaykum. jazakumula hmm, in a nutshell ohun tẹ́ ń sọ fún wa ni pé bí ilé bá lálàáfíà ọwọ́ ọkùnrin ló wà bí abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni àìlálàáfíà ilé náà ọwọ́ ọkùnrin ló wà. bẹ́ẹ̀ni sà. Hmm. ìwàásù tí mission ìjàjì ṣe fún wa lẹ́ẹ̀kan náà nù jazakumula mọ́mí àgbà ò tí ì dé àbí wọ́n ti dé. ẹ́ ok jazakumula khairan hazana jaza ẹ jẹ́ ká wá sórí general questions. Dr. Yusuf Olúwaṣẹ́gun Fágbèmí akínkàbọ̀ sáàrin wa kí ọlọ́run kí ó jẹ́ ká bára lò pẹ́ lọ́pọ̀ wa mùsùlùmí a máa ń fi àmì àìmọ̀ kan a máa fi tì sí a máa ń fi àwọn ọ̀rọ̀ àwọn àlámọ̀rí kan tì sọ́dọ̀ ọlọ́run torí pé ọlọ́run ló lágbára lórí ohun gbogbo ló sì lè ṣe ohun gbogbo. kí ni ọdún mélòó ni àbí ìgbà wo ni ọkùnrin àti obìnrin ni wọ́n lè wà papọ̀ dà kí tọmọ ò bá tì sí láàrin wọn kó tó di pa bẹ̀rẹ̀ sí ní sáré hospital lọ́tún hospital lọ́sì láti lọ máa ṣàyẹ̀wò ọdún mélòó àbígbà wo ni wọ́n lè dúró dà According to the text, èèyàn máa dúró fún ọdún kan. The definition of um, pé kí èèyàn sọ pé this is infertility infertility mean pé àìrọmọbí àìrọmọbí yẹn pín sí méjì ẹlòmíì kò lóyún láyé ẹ̀ rí ẹlòmíì ó ti lóyún rí ṣùgbọ́n ìmí ò wá wọlé mọ́ so that one is secondary ti definition infertility pé èèyàn ò rọmọ bí òun ni wípé ọkùnrin àti obìnrin tí wọ́n bá ti ń fẹ́ra wọn wọ́n gbọ́dọ̀ máa gbé pọ̀ ìyẹn ẹni tó lóyìnbó mi sọ ti Dr. Saheed Tìmẹ́yìn o. wọ́n gbọ́dọ̀ máa gbé pọ̀ wọ́n tẹ̀ gbọ́dọ̀ máa ní. Ni ìbáṣepọ̀ ní ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ continue bẹ́ẹ̀ for minimum of six months to one year reason ni pé kò sí bí o bá ṣe lè ṣe bẹ́ẹ̀ tí ò ní bọ́ sí ìgbà tí ó máa jẹ́ ovulation obìnrin yẹn ó máa ṣàbọ̀ sí njọ́ gbà tíyàn bá fi tábà wọ̀n pé ok ẹ̀mẹ́rin lọ́sẹ̀ ìyẹn ni pé àṣẹlẹ̀ ní àṣẹlọ́la àṣẹlẹ̀ ní àṣẹlọ́la tábà ṣẹlẹ̀ ní àṣẹlọ́la àṣẹlẹ̀ ní àṣẹlọ́la yẹn kò sí bí òṣè ní bọ́ sí ìgbà tóbìnrin yẹn yẹn yín ó yẹ yín ó dẹ̀ máa ti wá máa rẹ́gúlà máa rẹ́gúlà máa rẹ́gúlà bẹ́ẹ̀ until tó bá pé one year after one year tí ò bá wá bọ́ sí i la máa wá san pé ó kí o a máa lọ sí hospital most of the time tí wọ́n bá wá síwájú wa ń pé báyìí báyìí báyìí báyìí báyìí o àkọ́kọ́ ń bẹ̀ ni tá a máa bèrè ni pé ìgbà wo ló ṣe ìyàwó ok a ṣe ìyàwó ń báyìí báyìí báyìí mo àwọn tá a máa ń rí jù wọ́n ṣe ìyàwó lẹ́yìn kátóró oṣù mẹ́ta wọ́n ti ń bọ̀ lọ́sípítù kátóró oṣù mẹ́rin wọ́n ti ń bọ̀ lọ́sípítù wọ́n ti ẹ̀ ń dúró rárá àmọ́ àwọn yẹn la máa ń pè ní subfertility wọn ò tí ì ṣe é tó láti satisfy definition yẹn tabadikun wọn ò tí ì ṣe é bẹ́ẹ̀ àwọn àni ẹ má wọrí ẹ má lọ́lé ó máa bọ́ sí ẹ má ẹ ṣe àwọn àgbàdúrà sọlọ́hún a máa fún wọn date a máa ń jẹ́ kí date wọn pẹ́ kán tó wá padà wá kò jù bẹ́ẹ̀ lọ. bá a san yín lẹ́sàn-án dáadáa ǹjẹ́ obìnrin tí ò mọ ọkùnrin rí àti ọkùnrin tí ò mọ obìnrin rí tí wọ́n fẹ́ra wọn ǹjẹ́ ó ṣeé ṣe ká rí ìdàpọ̀ wọn kó má láǹfààní láti délẹ̀ kí ó lè láǹfààní ohun tó yẹ kó tara àǹfààní tó yẹ kó tara ọkùnrin jáde sọ́dọ̀ obìnrin kó má láǹfààní débi tó yẹ kó dé ǹjẹ́rú kéèsì yẹn wà. ẹni tí ò mọkùnrin àti ẹni tí ò mọbìnrin rí. àwọn kan tiẹ̀ jọba ara wọn ṣe. ok. wọ́n á jẹ́ pé inexperience tí wọ́n ní àìní ìrírí tó wà lọ́wọ́ àwọn méjèèjì tí ó lè ṣàkóbá pé kí wọ́n má lè ṣe bó tiẹ̀ kọ́kùnrin má lè ṣe bó tiẹ̀ kó ṣe. wọn kọ́yàn kí n yìí ni pé a rí ìró kan tó mi létí pé arábìnrin kan àìtètè ẹ̀ ní nígbà tó dé ilé ìwòsàn wọ́n discover pé àwọn fọ́nrán tó yẹ kó jádélẹ̀ lára ẹ̀ lásìkò ìbáṣepọ̀ òun àtọkọ kò já dáadáa fún ọba àsìkò tí wọ́n fi dúró pẹ́ yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe minor operation fún wọn ṣé irú yẹn lè wáyé lóòótọ́ àbí wọ́n fi kún àbí àròkún wọ́n lè fi kún ìṣẹ̀lẹ̀ yẹn ló fa ìtètè rọmọ wọn bí. number one according to nǹkan tẹ́ sọ àkọ́kọ́ tẹ́ ní bóyá wọn ò mọ bọ́n ṣe máa ṣe wọn kàn ìwọ máa ṣe inbuilt ni láti ilẹ̀ there's something we called imperforate hymen kò séyìí tó kàn yẹn àti oríṣiríṣi kò séyìí tó kàn ẹ máa ok kí ni tó wà lójú ara obìnrin tí ò ṣe rí òun náà ń pè ní hymen normally tí wọ́n bá bíyàn ó máa ń wà pẹ̀lú ẹ̀ ni ó máa wá ní ihò kékeré láàrin ìyẹn ni tóbìnrin bá ti bàlágà wọn máa rí nǹkan oṣù ibẹ̀ yẹn ni wọ́n máa gbà jáde ẹni tó bá wá ní imperforate ọ̀yẹn tí ò ní ihò níbẹ̀ ẹ mọ̀ pé kò ní rí ibi tí kí ni wọ́n máa gbà jáde á ti máa fún ní problem yẹn kó tó di pé tẹ̀sán kò ń fẹ́ débi tó máa ti ní òun fẹ́ ṣe ìyàwó tẹ́lẹ̀ pé wọ́n á ti ṣe fún wọ́n á ti yọ hymen yẹn surgically kò ní dìgbà tó jẹ́ pé gbàdúrà ṣẹ̀ wá sí ìyàwó ló ṣe máa bẹ̀rẹ̀ problem yẹn náà that has to do with pé kò rí nǹkan oṣù ẹ̀ rí ẹlòmíì wà mo ti rí ẹni tí yẹ pé kò rí nǹkan oṣù rí wọn wá haúsá ni ó ṣáà hospital doctor ló máa ṣe operation fún àwọn yẹn ṣe operation kan wọ́n ṣáà gé nǹkan bẹ̀ àti wọ́n fọ́ tọ̀ fẹ́ bẹ́ tọ̀ nǹkan bẹ̀ ẹ̀jẹ̀ jáde ó lóun rí nǹkan oṣù meanwhile kò nǹkan oṣù kan lórí pé ibi táwọn yẹn ti fọ̀bẹ gé níbi tó rí ìgbà tó máa dọ́dọ̀ ti wà a ṣe investigation a run test a wá rí wípé because tí obìnrin ọmọ bá wà lóyún bẹ́ẹ̀ ni àtìgbà yẹn ní ilé ọmọ ẹ̀ máa ti ń form gbọ̀gbà tá a wá ṣe gbogbo àyẹ̀wò títí ẹ̀ a wá rí pé kò ní ilé ọmọ rárá. òun àtọkọ ẹ̀ náà jọ wà o ibi tó kọ̀ ní ó kọ̀ ní ojú ara ni bọ̀ kò kò sílé ọmọ lókè so ní blind end lẹ́yìn àní kò sí kò tá a máa ṣe náà a máa sọ fún náà ni a dẹ̀ sọ fún àwọn ọmọ nǹkan tá a tún lè ṣe lẹ́yìn tá a mọ kò síbi tí ẹ̀gì ti wá kò sí nǹkan tí anybody lè ṣe sí that's rahman of Allah bọ́lọ̀ ń ṣe kọ́ ni irú èèyàn bẹ́ẹ̀ yẹn ọmọ adopt àti òsì nǹkan tábàtẹ̀ sọ pé bóyá ká tiẹ̀ wá surrogate mother tó bá ní ká tiẹ̀ ní bóyá ká wá surrogate mother tó máa bá gbé oyún tó bá jẹ́ pé ó tiẹ̀ yìí ní ẹyin à á gba ẹyin lára ẹ̀ àjẹgbà kìíní nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ á ṣe papọ̀ á dọmọ agbe sínú obìnrin míì abagbe tó bá dẹ̀ ti di ọmọ ìyẹn abi fún ajẹ́ gbé nǹkan padà fún ṣùgbọ́n kò ní kankan tó jẹ́ wípé àtẹ̀lẹ́sọ́n ká fẹ́ ṣe báyìí the only thing tá a tẹ̀ wá lè ṣe fún ni wípé kó ṣàmọ̀ pé òun náà wà láyé òun enjoy ara wọn àwa try láti create pouch díẹ̀ tó kù níbi ojú ara yẹn a jẹ́ kó wọnú sí dáadáa tó lè gba nǹkan ọmọkùnrin ọkọ ẹ̀ dáadáa kóun náà ṣàmọ́ kóun ó tán kọ́tà lè ṣe ni. a rí i pé nígbà tóbìnrin bá ń ṣe nǹkan oṣù ẹ̀ lọ́wọ́ oríṣiríṣi àwọn ìnira kan máa ń bá rìn tẹlumíì máa ń le tẹlumíì máa ń mọ níwọ̀nba kankan dẹ́nà wá gbọ́ pé wàhálà tẹlòmíì lásìkò tí ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yẹn ó fẹ́ máa ń kọjá sí ibi tí ọpọlọ gbà sí wọ́n máa máa pe nǹkan bẹ́ẹ̀ ní ififa pé àsìkò tí bá ń ṣe àlejò ẹ̀ lọ́wọ́ nírú àwọn nǹkan ẹ̀ báyẹn máa ń ṣe ṣé irú ẹ̀ wà lóòótọ́ tó bá dẹ̀ wà kí ni ìmọ̀ràn yín fún wa lórí ẹ̀. wọ́n máa ń pè nǹkan ní premenstrual tension and intermenstrual tension. And there's another one they called Omankweni puerperal psychosis. Ṣẹ́rí premenstrual tension yẹn wọ́n ní pé obìnrin yẹn tó bá ti ń tó àsìkò àti rí nǹkan oṣù ẹ̀ ó máa ti ń kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìgbà tí ó bá fẹ́ ovulate o ìyẹn transient tó kàn máa ṣẹlẹ̀ bíi fíriri díẹ̀ ni ó lè má jọ kan lọ á ní pé òun ní inú dùn tummy cramps inú lè dùn buhari á warm díẹ̀ and ó fever but just one percent degree rise Last one normal body temperature but ìyẹn lọ́tọ̀ but premenstrual tension yẹn ló ló burú fún ẹlòmíì ẹlòmíì ọlọ́run fi rọ̀ lọ́rùn á ṣe nǹkan oṣù láti ṣe ìyọ́n kó bóyá òun tẹ̀ ṣe nǹkan oṣù á kọ̀ ṣe nǹkan oṣù normally á dẹ̀ wá kò sí nǹkan tó ṣe kò kò ṣe bọ́ ẹlòmíì tó bá ti ń kú like two days or three days before that time ló ti máa bẹ̀rẹ̀ ìrora as in severe pain as in pain tí ó le ẹkún gidi kò lè mú ara dúró rárá ẹlòmíì ó kàn máa ṣe díẹ̀díẹ̀ á máa wá kanra mọ́ ọkọ ó máa ń dájà rẹ̀ láàrin ọkọ míì tí ò bá understand ẹ understand then tó bá ti wá di ìgbà tó wá ń ṣe lọ́wọ́ ó lè jẹ́ first two days yẹn ni kí ni ẹ̀ máa ṣe dé tó máa wá stop but meanwhile tírù nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ a máa advice wọn kan wá sọ́spítù ó ní nǹkan tá a máa fún ọ analgesic tó máa jẹ́ kó wálẹ̀ it is rare lẹ́mọ̀ rẹ̀ ń tẹ́ pé ó máa bẹ̀rẹ̀ sí máa ṣe ọ̀rọ̀ sọ ó wà is like one in hundred is rare bọ̀ ní pé ìnira pain gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ó common tọ́wádìí fún ọ analgesic àwọn míì àmọ́ àwọn fún ọ ní advice wá ti ní kó tó time àti bẹ̀rẹ̀ period yẹ tó dẹ̀ mọ́ kó máa ń ní kíní báyìí bẹ̀rẹ̀ sí ní lògùn báyìí like three days or four days before your period so ìyẹn á ti máa subside it down prior to that time even tí kíní yẹn bá tiẹ̀ máa wá kò ní lágbára tó obìnrin míì ó lè jẹ́ pàgbà tó yẹn pé òun bá lóyún tó bá ti wá ń kù nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ àwọn yẹn wọn ní pain threshold wọn rárá pain threshold wọn lò gan jẹ́ pé wọn ò lè fara gba pain tí labour pain bá dé ẹni tó ń bọ ara tó ń sọ pé ẹ má rí mi akọ sáré kó ndúrúm tó wà ẹ kọ rí ìhòòhò ló máa rìn wá síbi táwọn ní reception tó ro wà kò gẹ́ta ara ẹ̀ ń kọ́ ló ń ṣe kò dẹ̀ sí gbogbo nǹkan tẹ́ wá lè fún gbogbo sídéjìdè tó ń fún wèrè tó ń sùn gan kò lè rán wọn ti tọmọ yẹn bá bọ́lẹ̀ lára ẹ̀ tọmọ yẹn bá ti wá bọ́lẹ̀ lára ẹ̀ lè wá sùn for three days gan gbogbo nǹkan tẹ́ ti fún ẹ lè jẹ́ wá bẹ̀rẹ̀ ṣẹ́ lára ẹ̀ that's preparer psychosis ó lè jẹ́ kí èèyàn máa ṣe bí wèrè that has to do with pé pain tó ní yẹn ló fa gbogbo nǹkan tó ṣe wọn lágbára pain mo ní pé ìlú òyìnbó ń sìn àti ń ṣe mí báyìí náà lọ́dọ̀ wa epidural block tẹ́ ń pè wọ́n tó ń kó fẹ́ bímọ o ò fẹ́ ní pain o dẹ̀ fẹ́ kọ̀ bímọ ẹ wọ́n máa fún ẹ ní epidural block lẹ́yìn kò ní sí pain wàá dẹ̀ bí nǹkan tó fẹ́ bí contraction àṣẹlẹ̀ ọmọ á wá ṣùgbọ́n kò ní sí pain wọ́n ti ń ṣe yẹn náà ń ṣe mostly ní òyìnbó but ní bíbáyìí àti ìgbà lọ́pọ̀ láyè because a fẹ́ kí àwọn obìnrin náà express nǹkan tí ìyá express ìyá tó bí òun náà kóun náà mọ̀ bó ṣe ń lọ kó lè mọ ìhà tó máa kọ sí ìyá ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. tí ó bá pẹ̀lú ibi tí ẹ fọ̀rọ̀ tì sí kí ni wàá ní ìmọ̀ràn yín lórí ọ̀nà kínní àti kejì èyí tó ti gbajúmọ̀ lọ́dọ̀ àwọn òyìnbó àti àti bó ṣe ṣe ń dí ọ̀dọ̀ wa yìí kí ni ìmọ̀ràn yín fún fún àwùjọ lápapọ̀ lórí ẹ̀ nítorí pé ìròrí wa sì ni pé kóbìnrin lọ yàtọ̀ sí yẹn wọ́n ní àwọn òyìnbó tó kọ́mọ̀ wọ́n tó gbádùn kí wọ́n máa gbọ́mọ jáde látinú láì jẹ́ pé ó gba ibi tí ọmọ máa ń gbà jáde gangan akàn ṣiṣẹ́ abẹ fún akàn tiẹ̀ bọmọlẹ́gbẹ́ ń gbò bàtà jí èwo ló fásìkò tá a wà yìí èwo ni ó dáa jù. the safest way láti bímọ the safest way láti bímọ òun ni kàn gbọ́mọ jáde that's the safest way kàn gbọ́mọ jáde reason being that tí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ẹ̀ ń rí most problem tó máa ń ṣẹlẹ̀ tó máa lóbìnrin kú tó bá bímọ kò ju wípé ó bleed tó bá yẹ pé ó kí wá bímọ tó wá bẹ̀rẹ̀ sí ní bleed yẹn náà wọ́n sì máa lọ la inú ẹ̀ tó bá yẹ pé bleed gan tán lè control normally wọ́n á lọ la inú ẹ̀ kó yẹ kó máa kó ó ní vessel tó supply ilé ọmọ wọ́n á tà ẹ̀ ọ̀ọ́kán yọ ilé ọmọ yẹn kúrò kò dẹ̀ ní wọn á stop that has to do pé okay okay fine ṣe bó ti bí wọn normally ẹsẹ̀ tó wá tún padà lọ́la but tó bá jẹ́ wípé wọ́n gbé ọmọ yẹn jáde ni tó bá gbé ọmọ yẹn jáde tó bá tẹ̀ fẹ́ bleed ẹ ti máa rí pé ah bẹ́ẹ̀dì yìí tẹ̀sí your placenta ẹ̀ ti ń bleed ẹ̀ dẹ̀ control this one is heavy torí ẹ̀ ọmọ àti ń sign consent form ni pé a fi discretion or whatever happened during the surgery to doctor kó decide nǹkan tó fẹ́ ṣe That will save the life of both mother and the child The mother will save life mother you have no choice than to do anything that will stop that bleeding ọmọ wa ìyá wa ìyẹn most important thing now a man ń wò pé ó dáa kóbìnrin kóun náà pass through labour pain kó lè mọ experience bó ṣe rí tó bá ń sọ̀rọ̀ láwùjọ ah kí ni yẹn ò easy o òun ò ní dákẹ́ láwùjọ kò ní nǹkan tó máa sọ òun náà ní àpò ah, easy o ó better but the safest way medically is through pé kí wọ́n pé gbé jáde tí wọ́n bá bí ọmọ normally wọ́n máa ń pè nǹkan ní postpartum hemorrhage bleeding tó bá occur within twenty four hours that's primary tó bá occur after twenty four hours that's secondary ẹlẹ́mìlẹ́ wà tán ti gbé ó ti bímọ ó ti wà nọ́mọ ó dẹ̀ wá wà níbi bẹ́ẹ̀dì ń wọ̀ jẹ́ within twenty four hours kò sí nǹkan kan after twenty four hours akọ bẹ̀rẹ̀ wàhálà ẹ̀ ká má bẹ̀rẹ̀ ní bleed gan so those are the things téèyàn lè rí tó bá bímọ normally and wọ́n ti wá ṣe wọ́n fẹ́ gbọ́mọ jáde yẹn to the simplest one pé kò ṣe gbé bóyá oṣù wọn là ẹ̀ ó kàn jí ó bọ́ ọmọ lẹ́gbẹ̀ẹ́ wàá lajúlẹ̀ wàá máa bọ́ kọ́kọ́ ẹ máa wà níbi tí wọ́n ti ń ṣe nǹkan ẹ jẹ́ wọn máa rojọ́ ń bẹ̀ wàá tọ́kọ́ a máa sọ̀rọ̀ a máa bẹ̀rẹ̀ ẹ̀rìn a máa kí ìsẹ́ ṣe gbogbo ẹnu bẹ̀ àwa á dẹ̀ máa gbọ́ ọmọ jáde níbi tá a wà ń bẹ̀ tá a máa fi gbọ́ ọmọ jáde àwa dẹ̀ ti gbé jáde tán àwa dẹ̀ fi ọmọ rẹ o àti fi screen tó o lè rí ibi táwọn táwa ń ṣe kẹ́rù má lọ bàá pé fún mi lẹ́gbẹ́ síta yìí so screen ti wà ń bẹ̀ but láti ibi bíbà yìí wá sókè wá sókè láti chest level wá sókè àti fi screen tó lè rí àwa àwa dẹ̀ ń lanú ẹ̀ lọ wàá dẹ̀ máa bọ́kọ ẹrú ojú ẹ̀ máa ṣe yẹ̀yẹ́ máa jọ máa rẹ́rìn tàbá dẹ̀ ti gbé ọmọ ẹ jáde wọ́n á dẹ̀ fi wọ̀n ẹ lẹ́yìn screen pé ọmọ ẹ rèé o wọ́n á gbé ọmọ ẹ wàá kìsì ẹ̀ àwọn nọ́ọ̀sì á dẹ̀ gbé ọmọ ẹ wọ́n á gbé ọmọ ẹ lọ lọ́wọ́ ẹ wọ́n á lọ máa bẹ tọ́jú ẹ̀ tá a máa fi ṣe nǹkan tá a fẹ́ ṣe tán ìyẹn ni spinal general kàn sábà máa ṣe mọ́ǹsìn torí pé wọ́n realize in the olden days general yẹn tó ń bá ṣe fún ẹ torí ó máa pọ̀ lórun ó lè kún ọmọ lórun kún ẹ pé pàtó wọn jáde ọmọ náà jésù wọn lè tèrè ọmọ jí ọmọ mi lè gbàbẹ lọ so it's not what is in vogue now táwọn èèyàn ń lò much except in an emergency way tó yẹ pé wọ́n ní láti sáré gbé ọmọ jáde but anesthetist tó máa fún ẹ ní spinal yẹn kò sí around then someone will have to monitor thank you and um, pediatrician kan náà ti wà around láti lè gba ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ torí ọmọ yẹn lè fẹ́ ti fa kínní yẹn díẹ̀ sára wọ́n sáré gbà gbogbo à ń lanú à ń gbọmọ jáde náà ò bíi three minutes lọ sí two minutes kọ́mọ sáré jáde so ètò dáa jù medically yes ẹ̀rù ló kàn má bàwọn èèyàn kò sí èèyàn kan díẹ̀ mọ́ ṣùgbọ́n normally normal labour náà ló yí wà ókè. tí wọ́n bá ti ṣe abẹ fún obìnrin láti gbé ọmọ rẹ̀ jáde ìyá wa ọmọ wa wọ́n sì wà lálàáfíà a máa ń gbọ́ pé ẹ kò gbọ́dọ̀ bíjú méjì lọ kò gbọ́dọ̀ bíjú mẹ́ta lọ kí ni ìhà tí ẹ̀yin kọ sí ní ti eléèbó ẹ̀pẹ́ ti kúrúǹtù làwa tiwa nìyẹn kí lè wo kí ni ìmọ̀ràn yín gangan. tó bá bí ọmọ wọ́n gbé ọmọ jáde lọ́la kọ̀ọ̀kọ́ ìgbà yàláyé yìí wà lẹ́lẹ́kejì ń gbé kó dá ọmọ bí fún ara ẹ̀ ìyẹn wọ́n pè ní trial of scar but double set up lẹ́ máa ṣe double set up ni pé ó máa wà nínú labour room tó ti ń rọbí labour room yẹn ẹ̀gbẹ́ tíátà ló wà in case tó bá yẹ pé ó fẹ́ yíwọ́ kò lè wá lè dàbí ẹ̀ transfer wọnú tíátà ẹ̀ẹ́dẹ̀ gbé jáde so which means ó yìí túgbà láyè láti bí kejì but once tóbìnrin bá ti lè lo iṣẹ́ abẹ fi bí kìíní bí kejì ìkẹta wọn ń yẹ̀wò iṣẹ́ abẹ ni àgbàláyè wa wà fún kó bí mẹ́ta mẹ́rin ó tán dádúró sórí mẹ́rin. mẹ́rin alẹ́ tí nàìjíríà jẹ́ ń sọ yìí méjì gan lẹ́lòmíín wá. ẹ ṣeun ìbéèrè mi mo fẹ́ béèrè ara wa ni pé a wá fúnni ní abẹ́rẹ́ tí ó mú ìrora kúrò nígbà fẹ́ ṣiṣẹ́ abẹ ǹjẹ́ ó ní ìpalára side effect lórí àlàáfíà at all reason is that but the only thing that man máa ń sọ fún ọ ni pé tá a bá ti ṣe iṣẹ́ abẹ fún ẹ tó bá jẹ́ pé spinal ló ń lò tó lajú tó ń gbé jáde for the next twenty four hours tó lọ sí ward o ò ní gbé orí sókè o lè tọ̀nù orí ẹ o lè tọ̀nù ṣùgbọ́n máa try láti pò gbórí sókè bá gbórí sókè yẹn ó máa ń fa nǹkan tó ń pè ní spinal headache orí á máa fọ́ pọ̀ kó ṣe lójó wájú afọ́mẹ́ ẹ̀ náà ni tó dẹ̀ ní tètè filẹ̀ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àṣẹ máa tún máa náà fún ní abẹ́rẹ́ láti stop orí fífọ́ máa fún ní oògùn láti máa stop orí fífọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn so spinal headache is the only one kò sí ẹni àyàfi tó ń tàn yẹn bá ti ní àwọn abnormality kan lára tiẹ̀ tẹ́lẹ̀ procedure yẹn is a sterile procedure tí wọ́n ṣe pé bóyá wọ́n introduce any infection termitis infection lọ sínú spinal column náà ló máa ń fa kéèyàn ní meningitis nǹkan nǹkan gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn but gbogbo procedure tó máa ń ṣe inú bẹ́ẹ̀ yẹn kò sí èyí tó jẹ́ wípé ó máa ń fa any problem later in life. àwọn ọ̀rọ̀ ẹlẹ́jẹ̀ as ss aa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí ọkùnrin àtobìnrin ò bá mọ̀ látilẹ̀ bóyá nígbà ìmọ̀ àbí wọn ti ẹ̀rántí wọ́n ní as bá fẹ́ as tendency wà pé kí wọ́n bí ss wọ́n sì lè bí aa tí wọ́n bá wá bí ss tàbí wọ́n bí aa ní wọ́n fi ṣàkọ́bí wọ́n wá padà wá mọ̀ pé as làwọn méjèèjì kí ni ìmọ̀ràn tí a lè gba àwọn ọkọ níyàwó náà àdánwò kan ti wà pé aa ni wọ́n bí wọ́n tẹ̀ tí bss rárá àbí wọ́n bí aa wọ́n bí as kí ni nítorí pé ó pẹ̀lú nǹkan tó ń dá wàhálà lẹ̀ láàrin àwọn lọ́kọláyà tó tiẹ̀ ń pín ọkọ àtìyàwó míì pàwátá pàwátá tó ń tú wọn ká. number one ìyẹn tí ó ju ọgbọ́n èèyàn lásán lọ ọlọ́run máa ń ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn rẹpẹtẹ lórí yẹn I've had so much experience ẹni tí àjọjẹ́ colleague níbi iṣẹ́ ó fẹ́ ìyàwó ẹ̀ ìyàwó mọ̀ pé AS lòun ọkọ náà dẹ̀ mọ̀ pé AS nìyàwó <laughs> torí ìfẹ́ tó ní fún ìyàwó yẹn tí ò fẹ́ fi í lẹ̀ kò jẹ́wọ́ fúyàwó pé as lòun torí mọ̀ pé ìyàwó yẹn ò ní fẹ́ òun ó wàá fẹ́ wọ́n bí kínní kò sọ nǹkan kan fúyàwó wọ́n bí kejì ìgbà tó bí kejì tán ọkùnrin ní àkọ́kọ́ ọkùnrin ní kejì ló ṣe wá jẹ́wọ́ fúyàwó pé as ló pàdé ìmọ̀ pé kò síbi tó ń lọ mọ́ ìyẹn nìyàwó wá sáwá bẹ́ẹ̀ mi àwa lọ ṣe test alhamdulilayi kò sí excess láàrin àwọn méjèèjì nísìnyí tán ti wá mọ̀ mo jẹ́ sọ fún ọ ẹ ti bí kejì ẹ ti bí kejì ìyẹn náà tó yín ẹ má kọjá yìí ẹ yẹ mọ̀ tẹ́lẹ̀ lọ́lọ́run fi ń dáàbò bò yín <laughs> wọ́n ti wá bí kẹta èmi fúnra mi gan mi ìfẹ́ béèrè pé lọ ṣe test mi ìtẹ̀fẹ́ pè wọ́n pé torí kò sí lọ́dọ̀ mi mọ́ ń sìn mi ìfẹ́ pé pé kí ni genotype kẹta yẹn o jẹ́rìí mi ìfẹ́ gbọ́wọ́ kú gbọ́ ìyẹn ti wọn mo dẹ̀ ti rí ẹni tó jẹ́ wípé ó tún súnmọ́ mi dáadáa tó jẹ́ wípé wọ́n fẹ́ ṣe ìyàwó ìyàwó AC torí AC náà tún wà táwọn èèyàn bá mọ̀ àwọn yẹn ló máa ń bí SC tọkọ bá jẹ́ AS ìyàwó AC ọkọ ó lọ ṣe gbàdúrà fẹ́yàwó ó lọ ṣe test yẹ ọkọ jẹ́ wọ́n sọ fún pọ́kọ wípé aa ni kò jẹ́ ń ṣe aa as ni but test ló sọ fún pé aa wọ́n dẹ̀ ṣe ìyàwó àkàdára láwù wọ́n bí kínní ó wá jẹ́ sc pàtí yẹn sick la lọ ṣe test a rí pé sc ni ẹlẹ́ẹ̀kejì mo wá dá sí dáadáa òyìnbó ti gbé nǹkan jáde ń sìn but kọ́lọ̀ máa ṣọ́ wa ohun ọ̀ tíyàwó bá lóyún tẹ́yìn méjì dẹ̀ mọ̀ pé genotype yín ò bára mu wọ́n máa ń pè nǹkan ní prenatal diagnosis tó yẹn báyìí wà láàrin oṣù mẹ́ta ó ní test tó máa ṣe fún ọmọ tó wà nù oyún yẹn wípé bóyá genotype ẹ̀ AA ni o SC ni o a whatever ni o tó bá wá ti wá fetí gbọ́ ń pé bóyá aa ni ọ̀la àwọn ẹ̀ ò fẹ́ filẹ̀ bóyá wá fetí gbọ́ ń pé bóyá sc ni bóyá wá fẹ́ yọ kúrò kó má fún wàhálà ìwọ ló mọ̀ ìyẹn dókítà ń decide fún yàn wà á decide fún ara ẹ̀ but prenatal diagnosis ti wà wà advice tá a máa ń ṣe òun la máa ti ń ṣe láti lẹ̀ kí wọ́n tó ṣe ìyàwó a máa ń preach ẹ̀ káàkiri wọ́n jẹ́ tíra jẹ́ pé ẹ̀sìn làwọn méjèèjì gbogbo wọn tán bí pátápátá kò sí ss kankan láàrin wọn ọmọ yẹn sọ pé bí ọlọ́run bá ṣe dúró tìyàn sí ni ọgbọ́n òyìnbó gan òye kò sí ń bẹ̀ mọ́ because normally in crossing ní crossing tíyàn bá jẹ́ as as ẹ máa bí aa kan as méjì ss kan ibi tí ss yẹn máa ti wá wá according to medical line o ibi tí ss yẹn máa ti wá wá bóyá kìíní ni o bóyá kejì ni o mostly ó máa wá látàkọ́kọ́ but a tún ti rí ibi tó yẹ pé láàrin wọ́n bí kìíní náà ss wọ́n bí kejì ss kò tún bá nǹkan tó wà nínú ìwé mu lọ òun mo e sọ pé ọlọ́run nìkan náà ló yé bó bá ṣe wọn Ọlọ́run láti lè dúró tìyàn náà ni bó bá yẹ súnmọ́ Ọlọ́run tó náà ló máa ṣe bẹ Ọlọ́run mi ò fẹ́ Ọlọ́run ajá ìwò ó lè má fún ẹ torí mo ti rí ẹni tó pé kò ní rárá rí so advice yẹn àti ilẹ̀ la máa ti fún yín pé ẹ lè fẹ́ra yín o tó bá jẹ́ pé báyìí báyìí báyìí o ẹ̀hàn àfi tí a bá lè bí a risk yẹn because burden kìíní yẹn mo ti rí ìyá tó ń sọ níwájú mi pé pàtẹ́ bá kúkó kú wàhálẹ̀ ti sú mi because tí bọ́dì yẹn bá dé wọ́n nìkan ló máa bí ẹ̀ àwọn tó wà ń takọ̀ máa wù ẹ́ ni so you have to take your decision yourself mo fẹ́ fẹ́ mi ò fẹ́ wà á take decision fún ara ẹ ni. jésàkùmọ̀lá ìbéèrè pọ̀ tí ó yẹ ká béèrè nípa ntòjẹmọ́ ti ṣègùn nírọ̀rọ̀ à ń bára ẹni gbé lórí lọ́ní lọ́kọláyà. Lo, a máa a béèrè ọkọ sí ká tó lọ sórí àwọn ìbéèrè tó kù látọ̀dọ̀ yín dókítà kí ni ìmọ̀ràn yín lórí ìfi láàrin ọmọ kan àti kejì tá ń pè ní child spacing tó dẹ̀ líìdì sí tí wọ́n ń pè ní family planning pàápàá jùlọ tó ní ṣe pẹ̀lú àlàáfíà ìyá. bá bímọ a máa ń advise kó space ọmọ fún minimum of two years. Uh, Islamically ó wà nù àkọọ́lẹ̀ pé kéèyàn fún ọmọ lẹ́yìn fún ọdún méjì ṣùgbọ́n mo mọ̀ káwọn kan takò lọ́wọ́ báyìí wọ́n á láwọn ò lè dúró fún ọdún méjì and the benefit tó wà nù kéèyàn fún ọmọ lọ́yàn ó ti pọ̀ jù ọmọ máa ní good bond pẹ̀lú ìyá ọmọ ò ní máa sick dédé ọmọ á tóbi dáadáa ọmọ á ní good immunity gbogbo nǹkan ló máa rọrùn fún ó tún máa increase intelligence of ọmọ ọlọ́run tó kọ síbẹ̀ ti mọ ìdí tó fi kọ síbẹ̀ ṣùgbọ́n láyè sìn àwọn èèyàn ò ṣe é mọ́ kátó oṣù mẹ́fà ti ń gbọ̀yàn kátó oṣù mẹ́ ọdún kan ti gbọ̀yàn àwọn kan náà yìí ń fà lọ́wọ́ báyìí tán tún fẹ́ gbọ̀yàn lẹ́nu mọ́ but meanwhile tí ẹ bá ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ ó máa tún produce what is called natural